tí ẹ sì fi mú ìlújà kí ayé òbí ṣáìtì wo mo wà yìí o torí nílẹ̀ ìlẹ́ mi ẹ̀yẹ́ ọ̀nà ọ̀nà mi ò wà lágbára. olúwa ò ṣe o alágbára ò ṣe o olúwa òmìnira lẹ́gbẹ̀ẹ́ ẹ ò ṣe o ẹ ṣe o. mo máa ṣe yìí platform tí mo lò yìí tí o bá ti ń ṣe Auto Bola oh my god i'm going to shame excuse me ṣé kí n lo bíbá yìí ni. I want to know Otubola. Sorry, I'm coming back, please. I'm coming back. Join me on Otubola.